ẹmọ sọ̀rọ̀ tẹ́ ò ní ṣe nífẹ́ ọjọ́ ìjọlọ̀ ń kórì aláburú gbà tí ẹmọ sọ̀rọ̀ tí ẹ̀mí ṣe nífẹ́ kárígbé gbogbo àwọn ẹ̀kọ́ tá nǹkan yìí à ń sọ náà nì àwọn tí wọ́n mú ká ṣe kálájú ní ká ṣe káríkà ń ṣe àwọn tí wọ́n mú ká dínà sí kálájú ká dínà sí káríkà dínà sí eléyìí náà ni sábàbí oríire wa láyàtàlù kìyàmà ọlọ́ọ̀bá ń bẹ̀ bí a wà náà tó sòrìrì yàtàlù kìyàmà ọlá Qur'an al-Karim bídá yìí nǹkan lọ́wọ́ nínú sóra náà ni nínú kíra náà ni kitab al náà ni ọ̀rọ̀ ń pa àkídà náà ni àyìn nǹkan lọ́wọ́ ọkọ̀ ní ma 19 nàfàbà àtàsúwèé kìsàs kama yàwòrán ọmọ ìfẹ́ sàlàyé fún wa ọlọ́run kó fún méjì wa ọkùnrin rásùmù ìdájọ́ kí ẹ máa dúró nǹkan kí ẹ máa dúró rẹ̀ àti bẹ̀rẹ̀ àti bẹ̀rẹ̀ àbí tó kwẹ́sìdìmá 90 nínú kíra náà yẹ kóòlù àbí ṣùgbọ́n ọ̀pá ní ọ̀kan náà àwọn ọ̀dọ́ tó báyìí pé nínú ṣàbáàbì mẹ́ni yóò ṣe nínú àwọn ọ̀dọ́ ara tí ní fẹ́ sí kọmọ yankan kọmọ yankan òhúwa yẹ́sùmùrì máa yára ọ̀pọ̀lọpọ̀ ọgbà ìmá dúró nǹkan ni يريد معرفة موقف الإسلام من الرسم حكم التجميع صور ذوات الأرواح للذكر باب كما قام تصنين لا لارا لما تنتي لما تنتي كلمة 91 يقول السائل كل بير ملكي ما حكم تجميع الصور الجغرافية للزوات للزوات أرواح للذكر كل ده كما يعني بيكتشر كما يكون بيكتشر يتبقى شوية àwọn nǹkan tó lẹ́bí ìgbìmọ̀ ṣẹ̀rẹ́ tí ń tọ́sílẹ̀ bẹ́yà sí ìyàwó ní bẹ́yà sí kó mọ́ ní ẹ̀bí kàtà ìdáhàn píṣẹ́ ìgbìmọ̀ ṣẹ̀rẹ́ tí الجواب إداهم لا يجوز جمع الصور ذوات أرواح الذكر قدام كما قوت تشوى كتب على من جولات ماتنتي بل يجب إتلافها وما ينكفع ويا كتب لأن الرسول صلى الله عليه وسلم لأن الرسول عليه الصلاة والسلام قال لعلي رضي الله عنه إن صلى الله عليه وسلم أخو سيدنا علي كي لابد صورة إلا تمسها نفسي بيك خالع بكل صوت عيا بوك وقاري ولما ثبت من حديث جابر عند الترمذي وغيره أن النبي صلى الله عليه وسلم نهى عن صورة في البيت أو يصنع ذلك ويعجبنا حديث فتح سيدنا جابر àwọn mùsùlùmí ni pé anabi sallallahu alayhi wa sallam tìrìmí kò ní pé gbẹ́jọ́jọ́ anabi sallam sọ pé ọkọ̀ fúnra ni máa ya pictures ní ilé ẹ̀ka máa ya àti fúnra jọba máa yẹn ọ̀jẹ̀mí èso àwọn pictures alẹ́bí lè zikir tẹ́tìlá wọ́tẹ́m tẹ̀mzík àwọn isbat pictures tí wọ́n wà fún kàmọ́ fèrè rántí inú káfà wọn ya وإنما يعتقد بالسورة التي لا سورة كسورة التي في تابعية وإنما يعتقد بصورة وانطي ما تجمع وصورة عنا وبيتر الذي لا ضرورة تبتلاتني تبتلات ضروري من يقعون أجل كلمة تجوك السورة التي في تابعية يعني يقعون في أسفل تابعية في تابعين تابعية رجع تابعية يقولون وما أشبه ذلك أبيكم بعد الآية مما يكون هناك ضرورة بالحفظ إذا كنت كل كتجوه وإلا فالواجب إتلافها ثلاث ثانية هنا ينقطع معايا يعني كان يقول لهم قابلت بكرة ولا بيرو بلاد البيت ما بيتوا ولا رعيم ما بيتوا لاو ولا جوا كونيو كان كنت بقول ما بيتوا ولا كونيو بيتوا ولا لوزيه eléyìí tí láti àrọ́gbọ́dá sí i owó tèmi náà wà gbà ó di àwọn àrọ́gbọ́dá sí àwọn pictures wà lára owó ó di kíláàsì àyíká ẹ̀kọ́ ni wọ́n lá owó tí a là á rẹ̀ náà question number 92 hukumu ta'alik suwar geografiya ala jadran jadran kí ìdájọ́ kéèyàn fi pípọ̀ àwọn tútù ara àgànná tó fi pípọ̀ àwọn àgànná question 92 yẹ kó ló sáà yìí الدكتور في شبايك ما حكم التعاليق الصور الجغرافية على جدران في جدوكية اللي عم بيكوسي جوكو كراغنا هل يجوز لتعاليق صور أخي أو أب وما شاكلها ó كي kí n so iyo so píṣọ màyà mi bí bàbá mi kí n ra gàràgà تعليق الصور ذوات أرواح على جدران أمر لا يجوز كما كفتكو من كاملا ترى جناق بشريعه طالما شبه منه وكان في بيت أو مجلس أو مكتب أو شارع أو غير ذلك وقاعد ينك جقوة نوليني أبنو كنسو كاني تاجقو سيني أبنو أفيسني أبنو كيكيني أو غير ذلك بيبين بيبينه قدامه نعم. كلها كله منكر كله من امر الجاهلية منكر متعكم قدوا عنه شيء جاهلية والرسول صلى الله عليه وسلم قال أشد الناس عذابا يوم القيامه يصورون يا وكو نوم الكامل يا بيكوس هنديو يا ورا وقال ان اصحاب هذه الصور معذبون يوم القيامه sọ́kùnrin pé àwọn tí wọ́n yà ń pọ̀ wọ̀nyí wọ́n fi àjẹ́ wọn lálẹ́ kìíyàmà ìgbàláwọ̀ náà mọ̀ ayé ọmọ kàlákùtùm wọ́n sọ pé ẹ̀dá ẹsẹ̀ mi sì ń kẹ́ ẹ̀sọ́dà láàyè ń kẹ́ díẹ̀ fi tààrí ìkẹ́nẹ́lẹ̀ tó ga fún fúláàtì mẹ́lẹ̀ ó ti tààrí ìkẹ́nẹ́lẹ̀ kọ́ fúláàtì mẹ́lẹ̀ ó ní ìwà nàám. Ní ọ̀gbọ́n ní geografia, ìdájọ́ ìrìnnù, ọlọ́wọ́ fún òun fúru. Ní òun tí kọ́ ẹ̀sọ́ ní kí Saudi àgbà ẹgbẹ́ wà káàkiri ẹ̀ eh, saudi bá ti nǹkan kan sóbi àkáàlì àfáàgbà saudi mufti bẹ́ẹ̀rù oyè níbi ìdílé wa pé saudi àkọlù fújà kárí lu kúrọ́nà àbí súnà ní ọjà ọdẹ àwọn àwọn afáàmì ní agreement lórí ẹ̀ nípa fífò ti fífò pé kámẹ́rà àwọn afáàmì agreement lórí ẹ̀ wọn náà kó kéèyàn avoid it as much as possible ó di kéèyàn avoid it pé tí wọ́n sọ̀rọ̀ ń pa rẹ̀ ni pé tí wọ́n dúró àbẹ́ tí wọ́n yálé rè ilé ìdìbò agídá ni wọ́n kó fò ní àkúrẹ́ ó di ọgbọ́n ọ̀gá agídá kó gbòjú jà ọlọ́run fọ́ sóòrò bí sọ́tọ́ ọ̀rọ̀ wọn ó di náà ọlọ́run fọ́ ọ̀rọ̀ ọ̀rẹ́ kò bá mú ọ̀rẹ́ mọ̀ sọ pé ìjọba ní òun ni bá wọn mọ́kà gbogbo àwọn sáńbàdì àwọn ọba wọn ẹ̀rẹ̀ wẹ̀ bá wọn alamdukun fi yóò fún rahman alamdukun fi yóò fún rahman ẹ̀ máa rọra máa rọ ọdún kì í yóò ọdún wọ́n ti mẹ́rin lábẹ́rẹ́ ọdún yìí àwọn tuntun ńláńláńláńláńlá bẹ́ẹ̀ ni so ẹni tó bá ń sọ fún pé kọ̀ọ̀kan mi ní à ọdí àgàn tó dé lùmọ́kà ẹ̀yà títí wọ́n ya pípẹ́ sí ti gàgà lónìí wọ́n sọ pé ilé yìí wọ́n sọ de ó jà ó di yé wa náà ní ìdílé sáré gbà sáré mùsùlùmí déédéé yẹ pẹ̀sẹ̀ kókò nù sáré yẹn nígbà ní kọ̀ọ̀kan kẹ́ńtọ́ pé kọ́ gàgà kàwọ́ yẹn nítorí yẹ mùsùlùmí ní pé tó bá bìí sí mùsùlùmí dédé ayé rẹ̀ tó gbà nù sàárè wù ilé ẹ̀kọ́ jẹ́ kó jáde ẹ̀mọ́ gbogbo ẹ̀kọ́ yìí kára sínú rẹ̀ máa ibẹ̀ kọ́ ni ọgbọ̀rọ̀ pàtó lọ kọ́bọ̀ dùbí ṣébù tó wà lọ gẹ́gẹ́ bí gbọ́ kaba yìí lọ kó di wa tuntun wa tó wá ń ga dùbà lọ sẹ́ni dírẹ́sì bí obìnrin kan fura tẹ̀ ọ́ di yé ọ́ yẹ musa fọ̀rọ̀ yìí wa wà á ní àwọn ní sọ́ọ̀rọ̀ fi di tàbí ó fura mi ní ara fítọ̀ sínú mi

موجود يوجد وعتق عليه الصلاة والسلام ودل ذلك على أنه لا يجوز تعليق الصور كمية يكون الأرض الشقة سواء كان صور للمملوك تسعة أو زمعاء بما سواجه أو عبادة بما يرو كون جزيلة فلوبة أو علماء بتوافع أو طيور عبية أو أيوان أخرى الكلام به او ينقميه كله آه لا يجوز كله لا يجوز قبامه كل ذي روح تصويره محرم بقون تبا جد كلامي كما يبي صوري حرامني بتعليق صورته على الجدران حتى كما في انا فكر القرى جناء او في مقاتل عملنا وعفسيس كلها محرم بقون حرامني لا يجوز تأسى بمن فعل ذلك لك فالواجب على الأمراء المسلمين إن تدور يلوي أما أكيوادوا المسلمين وعلماء المسلمين أتعوان الفعام المسلمين وعلى كل مسلم أن يدعى ذلك أعتقد بقضي كالكفر بقضي يقول لكم به ويحذر وأن يعذر قال كل يسرقوا دي وعن يحضر منه كل دي مجهود كيفهم يكون يشاركون به طاعة لله للرسول عليه الصلاة والسلام دي تلاشى طلبة في تحيي سنة النبي صلى الله عليه وسلم أمر لشرع الله في ذلك بما تلي بما في شريعة الله يقول لي والله مستعان الله نكونه على وإذي نعم أمين طب àwọn bísà sí ìpè. àwọn nǹkan yẹn ìdájọ́ ti máa túmọ̀ bí fún ká nínú ẹgbẹ́ àdàrà ìmánì wa àbí ọwọ́ àánú àwọn nǹkan tó pé ànábì Muhammad sallam ọba ní tí ẹ̀dá sẹ́lọ̀ ọba ọlọ́wọ́ bọ́ kàyí kó lẹ̀ yóò mọ ìlú wa nígbà àwọn ìṣẹ̀dá màtẹ́lẹ̀ nù tó ọ̀fìn káwá kó lẹ̀ nígbà mi síbẹ̀ nígbà míì kóòrù pípọ̀ bá ní fòmùbù ẹlọ bí ìyàwó kan ọkọ ìyàwó ní àjàpọ̀já ẹ̀ fún ìjọba pẹ̀ ẹni tí ń dunú wá ní òsè inú ẹni bàjẹ́ kí ẹ dábàá mùsùlùmí jẹ́ haramu ni kó ya fọ́tò haramu ìwúlò àti ìbẹ̀ tuntun lọ́ọ̀bà ó di eyín àbí gẹ́ ìwà lóde kẹfẹ́ kọ́ kẹfẹ́ ya fọ́tò yìí wọ́n fẹ́ sí ẹgbọ́ gan-an Eh, ẹlòmí ò bèrè owó ẹlòmí ò bèrè owó ẹlòmí amòdè kala bí ẹlòmí ẹ̀fẹ́ amòdè kala ẹ̀fẹ́ bí abí àwọn sọ̀rọ̀ lánàá bí kìkà yìí ó sì àyà fúdò bá wí máa fínà náà wà ó sì àyà fúdò yẹn kura kura kura kura ó sì lọ ó sì yà ó sì yà alájọ bá tún bọ́lá dubai alájọ bá tún mọ̀tí alájọ bá tún bọ́lá dubai alájọ bá tún bọ́lá dubai ọmọ tó mọ̀ wọ́n ti inú mi dùn pé ẹgbẹ́ ọ̀fẹ́ wà kó béèrè ìyàwó náà ń ṣe a ní gbogbo ọlọ́run kó sàánú wa ní ìgbà kan Saudi àtà láìyà ìlọ́gbà ìgbà kan Saudi àtà adarí àìsàn tó wá bí mo ṣe ya píkọ̀ wọ́n fi rẹ̀ ni tí fi wọ́n ti wọ́n fún àwọn láyè bẹ́ẹ̀ ní àwùjá kò tó bẹ́ẹ̀ ọ̀fẹ́ tí ọlọ́pàá lọ́wọ́ rẹ̀ wọ́n ti jẹ lọ́wọ́ rẹ̀ ni tí fi wọ́n kọ̀ fìyọ́ lẹ́nu àwọn náà máa wọ̀ rẹ̀ ni ọ̀fẹ́ mi nígbà lè dùn pẹ̀lú rẹ̀ láti bá dé ní ọ̀kan tó dé wẹ́rẹ́ láti bàbá bá ọlọ́pàá ní ọjọ́ ní Mẹ́dínà o. ṣé kàlí ìgbà yìí ń bá yà nígbà tó ń yà ó ti kó ìmọ̀ràn sẹ́wọ̀n náà ọ̀rọ̀ kú sànù wa àwọn àlìmọ́ kẹlẹ́ ọba náà ní bíkàlì ìgbòrí kàbíláyà àníwò ìgbòsì àbúrò mi kan pẹ̀lú múlùká wá lọ sí ilé àwa títí náà mọ́ wá lóbi àbí ìrẹ̀lẹ́kùnrin lọ mú fún ọ̀bàbẹ̀ yẹ́dàkùn tuntun lọ jẹ́ àkọ́tù ó lọ́kọ̀ bí mo sọ pé àbí ìrora àbí ìrora àti ẹ̀rí rí àti ẹ̀rí fún ìrọ̀jọ́ kan wọ́n á wò pé yánkì kọ̀ọ̀kan ti bẹ̀rẹ̀ yìí nínú hindu bí ẹ̀bẹ̀ bí ẹ̀bẹ̀ olùfàmù olùfàmù bàbá bí afẹ́fẹ́ ìmọ̀ òun sáà àfọ́jọ òun tó wá pa wá bùkù ó di olùmọ̀ ní ìkùsùkú ó di ẹ̀sọ́ ọgbà mí àrọ́gbọ́n náà ti kọ́ ọba kó fún ìjọba ní àwọn ìṣẹ́gbà tí kọ́ ọba náà mi àbúkú náà ti mọ̀nà ọlọ́run bí àkúrẹ́ ti wá di wá máa ka àwọn àdìsí ń pa ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ń gbà mí ó ti di ní ẹ̀ẹ́gbẹ́ ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba ọlọ́run ọkà ikú bí wàá mọ́ olùbí wa tún máa tẹ̀lé ọba tún máa tọrọ fún tọ́lọ́tù kúrú yìí wọn àwọn òfin gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ìwé rẹ̀ lọ́wọ́ àlùmọ́tẹ̀lẹ̀ ọba ó di wa àlùmọ́tẹ̀lẹ̀ ọba kọ́lọ́ ọba kó forí wa ó di wa ọlọ́run kó ọlọ́run àdìsí wà bẹ́ẹ̀ mọ̀nà ẹ̀yìn ní ẹgbẹ́ kan ní ní ẹgbẹ́ kan ní ìlàkọ́rọ̀ fún ibẹ̀ ní ẹgbẹ́ kan ní ìrẹ́lú ni ó mú un pé àá àti ìsìlẹ̀ ọ̀la gan-an ìbádà nìyẹn. ní ẹ̀dùn sọ fún ìjọba pé ìmọ̀nì jẹ́ nìsí ó lè ju ìmọ̀nì jẹ́ mi lọ ìwọlé ìsọ́bà ẹ̀mí ìlú ìsọ́bà ẹ̀mí ìlú kúmọ̀ bá mi jẹ́ ọdún ẹ̀mí ọmọ rẹ̀ kú fún wa fi lè náà ti kàrí àfún wa ní sùúrù tí kọ́ lọ́ọ̀bà afá àbúrásẹ̀ ìwọ̀n fún ìmọ̀nì wa ọlọ́gbà jẹ́ wa lọ jẹ́ nìsí ọlọ́gbà jẹ́ mi lọ ìmílẹ̀ ìmílẹ̀ I'm so weak. I don't know what I'm doing.

ní ọ̀rọ̀ pírísà díkẹ̀ ní ti ten thousand lọ lónìí àní àkíní èsì kan mo ọlọ́ mọ́tà bò yìí ọdún planet suit ṣé tọ̀wá ìṣàṣúwà lè. ọlọ́wọ́ forójú wa ọlọ́wọ́ forójú wa. Àwọn ọmọ ìgbésí àbẹ̀rẹ̀ ìdíje wà pọ̀ mọ́ ìjà wà bọ̀ mọ́ sódù bàkárà nù. agbára yẹn aka ìwú gẹ́gẹ́ bá lọ́wọ́ ọlọ́wọ́ sọ̀rọ̀ wa ọlọ́wọ́ bá ìsìlámù yá ìkọlù ìsìlámù yá ìkọlù káfà wọn yẹn lẹ̀ kó máa lọ lẹ́bùn wọn àwọn amasi àwọn nǹkan ìjà wa wọ́n ń ka ọ̀rọ̀ ọlọ́run bá sọ̀rọ̀ níbi àdójú ẹ̀ ẹ̀ ń pe ìsìlámù ó yá ìpọ̀ jù bí a ta sheikh israel ayi ní islam a beautiful religion islam bínú ajíìbì fáwa israel ayi ní islam bá ìyáàlá alẹ́ níjọ́ ó ní nígbà pé àwọn ọ̀pọ̀lọpọ̀ míì kò ní kí máa sọ láwọn àjókòó fẹ́ pé yóò á mú àwọn èèyàn lẹ́gùn wọn wọ́n á máa kójú ẹ̀sẹ̀ yàrá bí yẹ́ Islam sọ̀rọ̀ ìbáraẹni ìbẹ̀rẹ̀ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àbá bí yé wọ́n lá bí kàtí bá a sọ̀rọ̀ pé ẹ ẹ àbọ̀ nù ẹ̀ kí ẹ fún ẹ sọ ẹ kọ́ lóyún báyìí ìbá jìnà kí ẹ sọ nù ẹ̀yà bọ́ọ̀lẹ̀ hmm. ọlọ́run kó sànù wa sọ ni ìbéèrè ìbéèrè bí mo kó báyìí ní wọn bàtà ti dùn ọlọ́run bá fún yín wa káàlì bí kìnnà wa ó di àwọn kàbáyìí à ń zèzì náà à ń mutí à ń jalè à ń jìbìtì à ń kọ́ fún wọn òbí ẹni àyè mákẹ́rù káàkiri bẹ́ẹ̀ kí gbogbo yìí ó di àwọn àwọn ìṣẹ́lá yìí ní tó fi dá wa náà ni ó di wa ọlọ́run kó sànù wa nígbà bí àtàwọn àmàlà ìkànnì àmàlà ìkànnì لا يعصون الله ما امرهم ويفعلون ما يمرون اهون اما واقع آه. ما تقول سلام جاي ثاني في اوفر جو ريدي كو سلام باغا ها كما سلك كوني جاب ما هيك اتكلم ابو حسن ابو بدر ابو بكر الصديق رضي الله عنه فاهم سؤالي انا بيقول ان ابو عبد بلال ابن سلمان الفارسي na ṣàrájú rúmi àbí tí wọ́n dúró tí wọ́n rí àbú sùfíàn sí kọjá lọ ìkanu bá ní ah ti gba ọlọ́wọ́ bọ̀ sí ìgbẹ̀sọ̀ lára ara kẹfìrí àbú sùfíàn ní àwọn kẹfìrí ó pàdé Islam àbá kẹfìrí ní ìjọba àwọn ilé gbogbo wọn kò fara bá kàmì kò sí lára nù wọn ìdílé àlàra Áfíríkà ni àbúkò rúmi ara rómi ẹgbọ́n fàrí sára pàṣẹ ni wọ́n ní ìdí ọlọ́wọ́ bọ̀ àwọn ibi شعب رومي بيك يوقع جبان كذي بتاع رومي عرق عرق كل حال وقرن بتاع رومي كلام كده طبعا ني ابو بكر الصديق بذكرين بسرو كما قلنا مع اسواج قريش انه اسواج يجلوه يجوه النبي ني يعني او النبي ني ان شاء الله يعني بنكم اجل هم قالوا يا رسول الله قولين كان بلالي سيني ma bá wọn sọ̀rọ̀ ní ìdíkú wájú rẹ̀ bí ní a ti bínú gbọ́n ni ọlọ́nà ti bínú sí ọ àwọn wọ̀nyí ti bínú sí ọ ọlọ́nà ti bínú sí ọ bí sáré dáhùn tí alákùnrin máa yá mi káàkiri yá gbogbo lórí ẹgbẹ́ ìforíjì mi alákùnrin foríjì mi wọ́n àwọn foríjì ó di ẹwọ́ sínú àwọn kan sèdè ó di ẹwà tó àwọn yẹn lọ́mọ bí wọ́n máa kí ọkọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bìsọ̀rọ̀ pé yá ara sọ̀rọ̀ náà kọ́mi ládùúgbò àti màtí lórí ìhù àti tìmọ̀tàbí lẹ́rù kan yá ara sọ̀rọ̀ náà قلت لا دعا نبي نظر قال اللهم إني ظلمت نفسي ظلما كثيرا فلا يكبر ظلما إلا أنت فاكفر لي أنا أباو بس أبو سكرا من لي تقع فقد ما أفرجنا في وراء أفرجنا كيف بكر بس أبو سكرا جداري كيفتو بعد العلوج بي مني كاكا كاكا أين كاكا كاكا Ìjọba ń sáwọ́ aláìsá ló bá forí aláìsá dámẹ̀ lọ́nà ọ̀tí aláìsí ní ìsìnkú wọn ọba àǹtáwò wọ́n ń ròyìn àwọn ẹrú ọlọ́ọ̀gbà kan wípé àwọn ẹrú ọlọ́ọ̀gbà yẹn wọ́n àwọn jọ́ sọ̀rọ̀ tí wọ́n rí ọkọ̀ ni o wọ́n bá lé pé àti jẹjẹrì báyìí wọ́n mọ̀ ọ́n wé tàì wọ́n kò sì fi káwọn kan kún fúláwà sínú omi kí wọ́n kà gbé káwọn lè bàrá ìsìn zikir ìrántí ọlọ́ọ̀dún gbogbo àmú ọ̀wọ̀ lọ bẹ́ẹ̀ láwọ̀ àdúgbò báyìí àwọn kan ní pé ọwọ́ àti jẹjẹrì lẹ́nu báyìí wọ́n kọ́ àwọn ti wé tàì kó ọlọ́gbára jẹ́ náà níbi náà maka kùránì járí níbi náà maka wíwé tí a lórí báńkà fíjì pàtẹ ṣọ́tò tẹ̀lé ṣọ́tò yàtí ṣọ́tò yàtí bẹ́ẹ̀ àti ṣọ́tò tẹ̀lé fífi ṣọ́tò àkàdáńkà ṣọ́tò tẹ̀lé fáì fíjì pàtẹ bá wà á tó bẹ́yẹ bọ́ọ̀ ni a ṣáyé kí máa gbọ́wọ̀ mu, mú oríwọ̀ ẹ̀ṣẹ̀ wọn ni kí ni kàbá tẹ́lẹ̀ lórí rẹ̀ mọ́ ní à láyé dá àwọn ẹ̀wí àwọn jẹ́ ń kọlu ọlọ́run ọlọ́run wa kó fún méjì wá ní alikílẹ̀ ni mo ní ẹ̀wọ̀n tó náà wí ẹ̀kọ́ máa bá ẹ̀bá mọ́ ẹ̀bá mọ́ ẹ̀bá mọ́ kọ́ra ẹ̀kọ́ máa bá òun yẹn mú lórí ìwẹ̀ ẹ̀sẹ̀ wọn ni ẹni kan ti sẹ́kù lórí ẹ̀ náà sí. ẹ̀yẹ ọlọ́run wa kó fún méjì wá ní alábìlẹ̀ tìlì ọlọ́run wa kó gbogbo wa ó ní wa sọ́tò fatik the last verse ó ní wa ṣùgbọ́n ẹni kan ti bá mi gbé inú àwọn ọ̀fà ìfẹ́kẹ́ kàkàbùdù yìí ìfẹ́ kàkàtúmọ̀ rẹ̀ alájì bàbàrà ìfẹ́ kàkàkùránì ẹ̀ hakùránì hakùránì ìyàkù ní ọ̀fẹ́ gbọ́dọ̀ tó tó wá rí ní à ah. ah, sallallahu alaihi wasallam قد يؤاخذ الله الناس بما كسبوا wọ́n ti wá kí màmá gbáwọn ìlú pẹ̀lú ẹ̀sẹ̀ wọn ni mọ̀ sẹ́rẹ̀kà aláàzáhìrì àmì dáadáa kò sí nǹkan tí ń ṣètò síwà lórí lẹ́mọ̀ ní dáadáa ti nákìrà ni kò sí ń tọ̀ kí sẹ́mu yọ wọn láti wọn fílìm ilà ajẹ́lẹ̀ mùsùlùmá ọlọ́wọ́n bá dún kálukú bí dá sùn tọ́lọ̀ kọ̀ọ̀kan ni ṣèyíza já ajẹ́lẹ̀ hóm tí wọ́n bá dá sùn wọ́n tó fi ń lọ káàkiri bí ibà bí ibà sí lára jù àwọn èèyàn àti wọ́n mú fúláwà tẹ́lú wẹ́lọ mú fúláwà náà wọ́n náà kọ́ lọ́lọ́m àti kọ́lọ̀n kókó ga fúrú rahim wa ó di yá fa abdulkiri àti láti ní olù kọ́lọ̀n mú sàfúrẹ́ sàbàdì wọ́n lọ́ba yam sọ́rọ̀ láti ilá yajuzu wujudu a illa fi bukari náà ti yọ sí dára dé nàìjíríà sọ́rọ̀ láti ilá yajuzu wujudu a fi bukari سائل يقول في رسالته avec moi, si vous voulez, ما هي انواع الصورة الذي لا يجوز وجودها في البيت في البيوت او نورو بيتوس ونيكو عنو لي الجواب اذا صور منصوبة التي تنصب على جدران او على الباب او يجعل في السطور التي على أبواب أو جدران أما فقو هما اللي ما أرى لي هم قد قروا لي قلني أرى وانا أبدا أرى لكم أبدا في جرى قتل أما أما صو لولا جول من وانا لي أبيني أرى قنا أو في عاد براويز أبدا ما باسي سمو قد يجعل على جدار سمو سرى قنا فهذه لا يجوز بليك كما قبلك أما إذا كانت سورة في الفراش بدوا ولا رأى تاتيلي تولي تاتيلي الذي يوضع تقامته أمته ومته أو في سور بدوا لوري باجي الذي يجلس عليه أدري أولا كما دخل لوري أو في مو... ها؟ أو الوصائد لهم nti ebi dẹ̀ ló ń zẹ lọ kọ́ fọ́ sùúrù àwọn fi wọ́n sáà ìdá bí nínú àwọn pílùs bala haraja fi ha kò sí gbàgbàrin bẹ̀ bí a nà mú tẹ̀hìn àti gbogbo ní ìwà àjẹ kẹrẹ wọn tí ká kọ́ wọn lé ní gbogbo bẹ́ẹ̀ bí wàá aṣọ lè ní ìdíkọ̀ àjọkọ̀ lórí àti ìmọ̀lẹ̀ ó di wa وثبت عنه صلى الله عليه وسلم أنه رأى سترا عند عائشة في ستساور في وعد في رنك أرمي السلام يريد وكين قالوا مم سيدة عائشة رضي الله عنها كان في تسوى به فقدب وعمر بحتكه أمير أبقين وانا الكوف عقوم يكون يعقوم به وضئل منه عائشة وسنتين كان يرتشق فكر بهما عليه الصلاة والسلام أن يلقى فاهم عمير سيدة عائشة رضي الله عنها ما سليل ما في ما سلوه أولي أمير ما جوكم ما سلوه والله وثبت في صحيح أبي هريرة رضي الله عنه النسائي وغيره لك إقباله من حديث أبي هريرة من حديث أبي هريرة رضي الله عنه قال إمام النسائي أكلمين أحمد جبريل جبريل أن جبريل جرابيل إبريل عليه السلام وباء كان له موعد مع النبي صلى الله عليه وسلم كل هذه القرآن جاءكم على رسول الله لما حضر وجد في البيت تمثيلا وفكرا في الصراط تصاوير وقلبا لم يعلمه النبي صلى الله عليه وسلم بدأت كتب كي دي يعني على جواري جبريل دي awari pe ninu leki anabi islam wa yẹn ìrí wa ń bẹ píkẹ́ wa ń bẹ ọdẹ àti ara kọ́tì nìyẹn àwọn píkẹ́sì kábíbí ọmọ ń parẹ̀ kábíbí ọmọ ń parẹ̀ ṣíkẹ́ náà ni àrídáni àríwọ̀ توقف جبريل ولم يدخل حتى أخبره جبريل بذلك جبريل وعدوك هو لي أبقى تصبر لي في إنه ليه píṣàtú àmbẹ́ àpíṣù àmbẹ́ ni wá kó bá fún ní ọ̀fún ọ̀káyàlá ọmọrùbìnrin àti ọmọsílẹ̀ fàtọ́kà lórí ẹ̀jùlẹ̀ kó ẹ̀sùn máa ń ya píkọ̀ èyí ló máa gbé orí ẹ̀kọ́ ó ti gbé ó di wa òbí sọ́kẹ̀dà àwọn ilé ọ̀kan nínú owó ìṣẹ̀lẹ̀ sẹ́yìn ìjọba táà ni lẹ́yìn náà aṣọ yẹn ó yọ kílò ń bẹ̀ méjì ń bẹ̀ ẹ̀wọ̀ táà ń túmọ̀ tẹ̀mẹ́rẹ̀ tó máa gúnrí ẹ̀ òbí kábíyà àwọn yòókù láyẹ̀ kó lè jáde kó nulẹ̀ fa'amara bí i nàbí sẹ́lẹ̀ fún akadọ́l kalb wọ́n bá ọ̀sìn ó wà lábẹ́ ibùsùn tàbí òsẹ́yìn ni amara bi sẹ́tẹ̀rẹ̀ àni yóò kàlù nínú òwìsá bàtáni ìtọ̀bàbìláni ọba ní kó kíkọ́ ni àbí àtọ̀yìn kó ṣe kílò méjì tó máa sùn nílé ẹ̀ mutọ̀wà àn tó máa جبريل عليه الصلاة والسلام بان جبيته ولي إكوالكم أبا والسلام عليكم ورحمة الله وبركاته أتبع يا أبي وعليكم السلام ورحمة الله وبركاته امم امم eléyìí wọn ohun súnmọ́lẹ̀ eléyìí tó bá kọ́ ẹ̀sẹ̀ tó bí tó súnmọ́ alọ́bì kánà alẹ́sẹ̀ sólò kánà ráwọnú yáàdì wọn ni yáyọ̀ ẹnìkan wọn ni yáyà ẹ̀kọ́ yá wọlé kí omi wo kankan iná gbélé kí oye wá wọlé kí ọ̀hún wá bí wọ́n bí wọ́n wọ́n bí lé kí wọ́n bí bó bó bó wọ́n ni alájà mo ti dúró náà fi ìjàlọ ní àwọjá yìí jẹ́ ìrìnàjò ẹ̀mú léèdì kọ́ ó ti dúró ilẹ̀ ó kó tẹ̀sí mi sọ pé balógun lòun lọ ó ní àbí mọ́lẹ̀ mú ya balógun náà fi sáà ìlú ó parada àwọn ìgbà tó jáde a ti mèlè ajá ọdún sọ orú ajá yẹn ó sì lè jáde mo kọlu fún ní gbogbo àárọ̀ sáwọn èèyàn wà ń bẹ̀rù mo ti máa lé alẹ́ ẹ̀sìn ilẹ̀ kò mọ̀ sílé ó ní mo ṣe rí nìyẹn wọ́n láwùjá làálà náà وعليكم السلام تلقى bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọlọ́ba mọ̀ ń parẹ́ ọlọ́ba pẹ̀lú àwọn ilé yìí tó ní ṣe ń ọlọ́ba ní mọ̀ bó ètò rẹ̀ tí kò rà pẹ̀lú ẹ̀ ọdún yìí wà náà àwọn alùpùpù sọ̀rọ̀ àǹdẹ̀là yẹn fún ọmọ adé ìtàlẹ́ mi yẹn kó máa gérí ẹ̀ kó máa gérí ẹ̀ àwọn olùbí yẹn sọ pé fídà Aisha radiyallahu anha inú hadith kan lọ pé àwọn máa ẹnkọ́jà ọmọ wẹ̀rẹ̀ kó máa gba ààwẹ̀ sáré pé tí wọ́n bá fẹ́ máa kọ̀ fún ẹ̀ wọ́n á gbé bèbí fún wọn wọ́n ní olùbí nǹkan ẹlẹ́mìí náà tó náà rárá bá wọ́n àwọn ìgbàmọ̀ bí pẹ̀lú ìgbèdì ìkẹlẹ́bì àwọn òbí ìkẹlẹ́bì lóbi bọ́mọ̀ ẹ̀rọ tàbí for the best in pé kí ẹ̀ tọ́ra di ọ̀tọ̀ orí ẹ̀kọ́ wallahu ta'ala alam náà Huh? ọgbàmù ọgbàmù ọdún àfáà sọ ọ̀gbàrà ń bọ̀ wákà nípa àwọn bíi káàrí iye oúnjẹ gàǹkà àbílẹ̀ tó máa yàwọn ni gbogbo bọ́n ti ta àwọn yà àwọn yẹ fọ́tò síbẹ̀ gàǹkà ó ló yìí ó ní gàǹkà kẹrẹ ni ó ní kò sọ burú mbẹ ó kọ̀dà yẹ kẹrẹ rẹ ni ìgbà ọlọ́pọ̀ eléyìí ọgbàmù eléyìí ọgbàmù ó láti kàyé eléyìí ọgbàmù àfẹ́jú mọ́ ayà sára bí agolo bọ́bìtà báàgì bọ́bìtà gbogbo ìgbà bọ́là yóò padà bí ẹ̀ ó di èyí ó ní ìrìn òkèèyàn fẹ́rẹ̀ ni ó di èyí náà àmọ́ ti gọ́ọ̀bù ọ̀rẹ́ sàrẹ́ pé èèyàn ẹ̀ ń pàlẹ́ ni wallahu ta'ala àwọn muslim council mú mọ́tò fún wọn tó dìgbà lọ wọ́n bá mi gbèsè mú kíkì gbà wọn àfẹ́ chairman eh, chairman secretary chairman secretary mo ní àwọn àtẹ̀mí ẹ sílẹ̀ wọn àwọn olùfisibílẹ̀ báwọn ní kíni àníyàn sílẹ̀ ó kù nǹkan táwọn fi para mọ́ muslim kan sóyún tí wá ní ẹ́ islamu ó lè kó lè lọ nìyí.